الحمد لله رب العالمين الحمد لله الذي قال في كتابه أعوذ بالله من الشيطان الرجيم تسلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله القاهر في بعض كلامه اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن من مات على الكفر لا ينفعه عمل عمله في الدنيا لحديث عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله ابن جدعان كان في الجاهلية يصل الرحم ويطعم المسكين فهل ذاك نافعه قال لا ينفعه إنه لم يكن يوما رب اغفر لي خطيئتي يوم الدين أخرجه مسلم عباد الله نحن نتكلم اليوم إن شاء الله ما جاء في صفات النار وبعد ما وردت عنها من الكتاب والسنة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال الحمى من فيه جهنم فأبردوها بالماء أخرجه البخاري وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزع من سبعين جزءا من نار جهنم قيل يا رسول الله إن كانت لكافية قال فضلت عليهن بتسعة وتسعين جزءا كلهن مثل حرها أخرجه البخاري وعن أسامة بن زيد رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يجاه بالرجل يوم القيامة فيلقى في النار فتندلق أقطابه في النار فيدور كما يدور الحمار برحاه فيجتمع أهل النار عليه فيقولون أي فلان ما شأنك أليس كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر قال كنت آمركم بالمعروف ولا آتيه وأنهاكم عن المنكر وآتيه هذا gbara ولو ọba ọgbà mẹ́lá ayé oníkẹ́ aláàánú ọlọ́pẹ́ ọba olóore adúgbò fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tó ṣe pé àánú rẹ̀ ó fi wa ìkẹ́ rẹ̀ ó fi wa àforíjì rẹ̀ ofi fi gba ìwà foríjì ta a wá sí ọ̀dọ̀ rẹ̀ ọpẹ́ nípa ọba ọba tó ṣe é nírọ̀rùn fẹ́ni tó bá ṣe tiẹ̀ lórílẹ̀ ayé láti jẹ́ pé kórí àlùjẹ́ náwọ̀ ẹni tó bá ọpẹ́ ni fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tó sọ nínú ọ̀sẹ̀ ń nọ́rọ̀ rẹ̀ báyìí pé wọ́n wọ náà iná tí ń jò gẹ́gẹ́rẹ́ wọ́n omi èyí tó ṣe pé àwọn wọ́n ní ní níbẹ̀ àtúkọ́ jẹ́ igi kúrò níbi ẹbí bẹ́ẹ̀ sì ni kò ní mú wọn sára àsọyìn ọlọ́run bá nínú ìjọsìn kò sọ fún Muhammad sallallahu alaihi àrùsùn ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá sì ni ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ìtẹ́kùn náà wọ̀lá òbí ṣíkì lọ. lẹ́ẹ̀sì ṣe sàárà àṣẹ má bàa ọlọ́run ẹ àní kí ẹni ọlọ́run ọmọ má jẹ́ láti jẹ́ pé kẹ́ ẹ wọ̀ ihun tí ó jẹ kẹ́ ẹ má rí bẹ́ẹ̀ wọ̀ òun náà ní pé ẹ̀là làbínú lẹ́rí tẹ́rù ṣe sàárà ẹ wá kọ́ ẹ rí ṣe àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí nítorí ti ọjọ́ ya lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òṣàn ọlọ́run ìpáyà bá máa ọwọ́ wa lóòrèkóòrè nígbàkúùgbà lásìlọ wọn mọ̀ dájú nípa pé ẹnìkan ò ní kú lórí pé ọwọ́ á jẹ aláìmoore sọ́lọ́run ọjẹ́ kékeré kò sí ayé gbogbo ohun tó bá gbélé ayé ṣe kò na sáǹfààní fún tó bá jẹ́ òun aha. ìyáàmà eléyìí ń sàdáhùn ohun táwọn tó ti ṣáájú wa lọ lọ táwọn náà rò yìí ìyàwó Aisha ọjọ́ nìkan tó kó bí Muhammad sallallahu wa sallam ọlọ́run ọmọ òun ni mo fẹ́ léèrè nípa jẹ́ lásìkò tọ́jà nìkan ṣe pé ọlọ́run ọba òní kó ṣe kòńgẹ́ islam tó ń fi lọ gbọ́lọ́hùn ṣùgbọ́n gbà tó wà lórílẹ̀ ayé yẹ́sì ló rọ́hìmá bí máa ń dakùn òbí pọ̀ wàyó sí i títí máa ń aláìní tí máa ń fún wọn lóúnjẹ kalẹ̀ òhó ìdílé yọ fún tọ́ba gbèdà láàyè ń fẹ́ kò ní sàǹfààní fún iná wùlámíyà kò lè yẹ ọ máa torí pé kò sọ lọ́jọ́ kárí ń bọ̀ wà lórílẹ̀ èyí ìfẹ́ wípé rọ́bì lòṣèré lè kọ̀ sí àti ìyàwó máa ti ọlọ́run ṣàforíjì fún mi níbi àwọn àṣìṣe mi lọ́jọ́ sí o ànábíà Muhammad sallallahu alaihi wọn ní kò sọ ó ní ibùdó jòjàn kò sọ gbólóhùn yìí rí látara bẹ́ẹ̀ ọjọ́ nìkan tó ti pé tó ajọ́ kò ní ṣe láǹfààní kàkà eré náà láwọn wá fún gbogbo ẹni yòówù tó bá gbélé ayé ṣe dáadáa tó gbélé ayé ṣe rere táwọn èèyàn máa lọ́sí tí wọ́n máa lọ́sí wípé ní eré ni ṣùgbọ́n ní ètò ọlọ́run ọwọ́ ajé nìkan ti ṣe pé òǹkà síláà tí ìlọ́gbà ọlọ́run ọba ọba àdékè ọlá irú ẹni bẹ́ẹ̀ gbogbo ohun tó gbélé ayé ṣe kò lè ṣàǹfààní fún jẹ́wìrì àti ìyá ayé lọ́mọ yọ ọmọ àwọn olórílẹ̀ ayé látara pé àárẹ̀ tí ò gbóògùn ọlọ́run lè má fi kà á oríṣiríṣi ara rẹ̀ ó lè pé pérépéré kó tó di pé yọ ọlọ́run fọlọ́run ojú ò ní dùn bẹ́ẹ̀ létí èyí ò ní di bẹ́ẹ̀ ni ò ní yarọ ó lè má lásídẹ́ǹtì kódà lẹ́yìn pé erí ń fọ olùkọ́ sámọ́ erí fífọ́ lọ àwọn àárẹ̀ tí máa ń dá ìpẹ́lẹ̀ níṣe ni ò ní ṣe rárá bẹ́ẹ̀ látara dáadáa ìdí àwọn ọmọ rẹ̀ tọ́lọ́wọ́n bá jogún fún ọlọ́dẹ má fi dàálà ṣùgbọ́n gbàrà tó bá tó fi ilé ayé lẹ̀ gbogbo dáadáa tó fi ilé ayé àǹfààní fún kọ́ba jẹ́ òkúta ìyáàmà wọ́tá jẹ́ òsàn ọlọ́run ilé ìlú wa fà tó jẹ́ pé lẹ́yìn àwọn àgbéyàwó nípa ìròyìn àtìsọ́kà èyí tẹ̀ ẹ́ ní nípa iná jahannama iná jahannama kí ló ti wá lọ́ọ́bẹ̀. òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kútúbà wa méjì tó ti lọ ó jẹ́ kí fún nípa pé ọ̀rọ̀ náà jà námà ọ̀rọ̀ náà jà námà àwọn kẹ̀kẹ́ nípa rẹ̀ àlesọ náà làwọn máa ń gbọ́ ìjà àwọn àdìsí kan tó wà ọ̀tẹ́ńtì tí ń sọ nípa ìròyìn náà jà ń bẹ̀ bákan náà nípa àwọn sọ nípa rẹ̀ téèyàn fi lè máa sáré láti máa fún òní bàbá lè fi ṣe kútùbà júmọ́ bóun ti dáa tó ilé ìlọ́wọ́ ti wá lọ láti jẹ́ pé a máa ṣàlàyé nípa ìròyìn iná pé òun náà ló yẹ ká sì ṣáájú kó tó nípa àfi àfi kẹ́yìn rẹ̀ tó kásọ̀ nípa àlùjànnà káwọ́ àfi lẹ́kẹ́yìn rẹ̀ adágún ti wùyọ́ ọmọ. sọ nípa bá sọ nípa náà. káwa lè kó sínú àlùjànnà nírọ̀rùn pẹ̀lú àánú ọlọ́run ọ̀rọ̀ nípa aná ìròyìn tó pọ̀ ni ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ló sọ fún wa nípa rẹ̀ ìròyìn tó pọ̀ ni lọ́lọ́wọ́ ọba gangan fúnra rẹ̀ ló sọ nínú Al-Qur'an ṣùgbọ́n nínú àwọn ètò ẹ̀kọ́ yẹ jẹ́ mùsùlùmí tí ó wà nínú wa ta ìbá nínú tíra kankan àfi látòrí àwọn ànábì wa sallallahu alaihi wasallam òun làwọn pé bóyá ká ti sọ̀rọ̀ lórí mútúbà wa yìí bóyá lọ́n bá lé lóun sábà fi wa láti jẹ́ pé gbogbo wa síná bákan náà kó mu wa wọ àlùjánnà kọ́lọ̀ bọ́ balẹ̀ kí alágbọ́mọ́tẹ̀ ní àti ẹni nínú ẹni tó yọ wọ ìní ọlọ́run ó sì ní Aisha ọgbà àdébíà olóńtọ́ ọlọ́mọ tí kò àtọ̀rọ̀ àtọ̀wọ́ sọ alẹ́hùnmá mẹ́fẹ́ ìjà ànà ẹ̀rí tí wọ́n bá ní ìfà ní sẹ́yìn ìfà ara èèyàn gbóná ìfà Yorùbá ń pè ní ìfà ìfà yẹn Muhammad ala alaihi ó ní pé àárẹ̀ yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ nínú ilé ni wọ́n ti mú jáde ó ní pé tẹ bá fẹ́ bọ́ ń bẹ́ẹ̀ ẹni yòówù tí bàbá ń ṣe àkòrìdúhà omi ni ẹni jẹ́kẹ́rẹ́ ara ẹni bí omi tútù àwa rí pé eléyìí ní first stage èyí tí ẹgbẹ́ ogun ẹni tí bàbá ń tẹ́fà rẹ̀ ń gbóná tí àbá ọkọ̀ délé ìwòsàn àpapọ̀ àti àwọn ọmọ kéékèèké wọ́n ní ẹgbà sọlá rẹ̀ ẹkọ omi sìn án lánàá àtàrí bẹ́ẹ̀ nínú nínú sèǹtì ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìgbà gángan nínú náà jáde náà mà ló ti jáde o. ẹni yòówù ti bàbá mú tára ẹ gbóná àkùrẹ̀dù àbìlì máa ẹsì omi gbóná omi tútù ẹsì tútù ẹ ẹni pé tẹ́ bá ti sìn lánàá ìṣe ni ohun tó gbóná lára rẹ̀ yóò ti tútù pẹ̀lú àná àpá àkọ́kọ́ ló bá ti ní tẹ́rì sàwùdán àpá àkọ́kọ́ rà òun náà gba

pátápátá yẹ́yẹ́ àlejò àmọ́ sàálà àtọ́lá wọn sọ pé ẹ̀ka kan ló jẹ́ nínú ẹ̀ka tí iná ẹja nìlẹ́mọ̀ pín sí lọ́nà àádọ́rin ìyẹn ni pé tí iná ẹja nìlẹ́mà àti iná ilé ayé sáàlá sọ pé iná ilé ayé ó gbóná jẹjẹrẹ tí ẹ bá kó sínú ogún fúrẹ́ṣì tàbí tí wọ́n ṣe ń sun màálù ní kára tàbí ilé kan ní jóná àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kẹ́kọ́ lè máa jóná bí ṣe ń múná yìí táwọn máa wò ó pé áá ló gbóná jẹjẹrẹ yìí àti ẹ̀ka kan ló jẹ́ nínú gbóná jẹjẹrẹ iná já ìyámà lọ́nà àjọ yìí wọ́n sọ fún àlẹ́bíà Muhammad sọ̀rọ̀ àlọ́sọ́lá wọ́n sọ fún àlẹ́bíà Muhammad sọ̀rọ̀ bá ọ̀yọ̀ sọ̀rọ̀ pé ó ṣe tọ́ba ìpè iná ẹja ìyámà ga bí iná ilé ayé ìgbẹ́ ló bá rí tí èyí ó fi wọlẹ̀ lákàáfíà ìyẹn ní ẹ ìyẹn náà ti tó àlẹ́bí ọmọ ọmọ sàádà sọ pé fún bí lọ́dọ̀ àlẹ́ yìí ná ètí sí àfihàn tí ìlà ah! ayé ànọ́dà títí náì míì tó gùn ó lò ó na nítorí àbíhà bí náà ti láyé ṣe gbóná bó ṣe gbóná yìí yìí lọ́nà náà pa. bẹ́ẹ̀ náà nínú ẹja ìyámọ̀ ló ti kó lẹ́kẹ̀kẹ̀ sí. eléyìí ni ìròyìn náà èyí tí àlejò Muhammad sallallahu alaihi wasallam ti ń sàlàyé fún wa nípa iná ẹja ìyámọ̀ iná Jahannam ó yàtọ̀ sí iná ètò ìkójọ tó ẹgbẹ́ làákàyè wáyé èdè rárá ó yàtọ̀ gẹ́gẹ́gbẹ́ àlejò Muhammad sallallahu alaihi ní ìbẹ̀ lórílẹ̀ ayé wọ́n sílẹ̀kùn náà lórílẹ̀ ayé níta ní máyì wọ́n sílẹ̀kùn rẹ̀ hàn níta ní máyì àwọn sàádé ń wò pé kí làlẹ́ bí àwọn ọmọọta àlà àlùsọ́lá ń kí lọ́tà ní máyì wọ́n sí alùjẹ́ ńlá hàn ó sún níwájú sí gbogbo bẹ́ẹ̀ wọ́n wò pé kí ní sún síwájú sí péjọ sọ̀dàyé lédè nípa pé láì tó mo tún sẹ́yìn nínú ẹja ìnáwó ni wọ́n fi hàn ní o bó ṣe gbóná sí títẹ ni ìgbóná rẹ̀ sì tún fẹ́ ó tún fẹ́ ó tún fẹ́ débi lójú bá nàbí àwọn ọmọ sàádà àlùsọ́lá fojú ṣẹ́kù nínú ndị ìtàdébí ọmọsáàlá àṣàlá tó kọ́ tó wà nínú lẹ́gbẹ̀ẹ́ ndị ní agbọ́dọ̀ nígbà pàṣẹ. òtá mọ́gbọ́dọ̀ sẹ́yìn wọ́n sàlàyé fún wa ó ní pé mo gbọ́ tí ti sàlàyé fún wa ó ní pé wọ́n mọ arákùnrin tẹ́wọ́ lọ́jọ́ yáàmà wọ́n máa jù sínú ṣùgbọ́n ọ̀yẹ̀dúró fáwọn ọ̀yẹ̀dúró lè mọ́ òṣèrò ha tí kẹ́tẹ́kẹ́tẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ bá ṣe ń ṣe nígbà tó bá ṣe ń di tó ṣe pé wọ́n máa ń so mọ́ bí dàmọ́ ṣe máa pa pé mo ní tí wọ́n máa fò ìta bẹ́ẹ̀ ni ẹni yìí ẹni tí ó wọ lẹ́yìn ni ó ti máa fò ìta jọ wíyà lọ kìyàmà àlẹ́bíà Muhammad sallallahu alaihi wa sallam onípẹ́ fọyẹ sẹ́mi ọ̀hánú náírà lẹ́yìn fọyẹ kúrò lóòrè àwọn wọ́n wá dúró ìta wọ́n máa wá sọ fún báyìí pé àyíkò lánàá máa ṣàlò ìrẹ lágbájá ìrẹ lọmọ yín kí ló ti ọ kí ló kọlù ọ èyí ti jẹ àlẹsà fún tata mú nàbí ni máa rúfọ tẹlẹ àná àná ẹmọ nǹkan títí wọ́n ló jẹ́ pé nǹkan tó wà lórí ayé ọmọ nǹkan wọn láti dáadáa ó sì máa ń kọ̀ wà bàjẹ́ fún wa ni. àdébí àwọn ọmọ sáadà sá sọ pé arákùnrin yìí sọ pé bẹ́ẹ̀ ni ó ń tún àmúròkùnrin ni máa rúfọ wà lára sí i bí ìṣe máa ń parí láṣẹ dáadáa yẹn èmi ẹ̀ máa ṣe dáadáa tèmi wà á ní àkùnmọ̀ nílẹ̀ mú ká wà á sí ṣùgbọ́n o bí ìṣe máa ń pọ̀ pé nípa àwọn àbàjẹ́ ìbí kẹ́ ẹ̀ máa ń tì wà àbàjẹ́ ọ̀fà tó rẹ̀ níbẹ̀ tó fi wọnú níjọ́ gbọdọ̀ kìláàmà kí la fẹ́ ló pẹ̀lú àdéhìí òun náà ní pé àlébíà Muhammad sallallahu alaihi ń kojú ọyẹ wa nípa pé wíwọ níjọ́ gbọdọ̀ kìláàmà kì í ṣe pé yàn fẹ́ wọ́bẹ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ máa gbé lásán kò ní lè kò ní lè kò kò ní lóso kò ní tó kò ní lọ ìdààmú ọba yóò máa kò ìka ibi tí ọba nínú nẹ́dẹ́ ọlọ́pàá jẹ́ àbá àfáwọn òun náà sọ̀rọ̀ fún wa pé

ṣùgbọ́n ihun tó kéré tí ihun tó lè fi sọ fún wọn fi jà ọ̀rọ̀ lónìí mo ti ní kó fi jà ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú rí wà á ń tàbí sọ́ọ̀dì àdá ìṣúlùdì àdá ó sì jẹ́ nìkan tó yẹ kó wà ní ìbàdí àlẹ́bí Adam tó o tiẹ̀ fi ìtàgé rárá wọ́n èdè ìbí bàbàbàbàbàbàbà rẹ̀ ta ti ní pé ohun tó kéré sílé yìí fi jà ọ̀rọ̀ kọ́ má bàa wọlé ọlọ́run kí sì ní ìtàn àná àtúnṣe tàbí ṣe ìhà mú tá a bí ìlọ́dọ̀ rẹ náà ni pé má bọ̀ wí pẹpẹ papọ̀ nílùú ọlọ́run ṣùgbọ́n fara báyìí ọkọ̀ jálẹ̀ nígbà odò ilé ayé nígbà àtúnṣe tàbí àti pé o ti lo ilé ayé rẹ náà ni kò kó wí papọ̀ nílùú ọlọ́run òun ló mà tó fi wá jẹ́ pé ìwé ẹni bẹ́ẹ̀ ó fi wọnú oníjọ́ ìjọba ìyáàmà ìlànà ló pẹ̀lú àdéhìí òun náà ni pé ìwọ̀n tí wọ́n máa gbé àwọn èèyàn wọnú oníjọ́ ìjọba ìyáàmà ọ̀gá jù. òun náà ní ìfowó orí papọ̀ bọ́lọ́ ọmọ ọba àdìsí ọ̀la. àwọn tó bá wọná tí wọ́n ti gbére ń bẹ̀ ẹ̀ ní rí wọn àdúgbò ṣe pé wọ́n mú ogun papọ̀ bọ́lọ́ ọmọ ọba ní o. wọ́n mú ogun papọ̀ bọ́lọ́ ọmọ ọba ní o tó fi di pé wọ́n tẹ ní iná tó bá ti tẹ̀ gbèdà sí yàámà. ọlọ́run kọ́ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ihun tó kéré jù lọ ìjọ lè fi jà rárá rẹ̀ fún ọmọ bàtí wọlé ọlọ́run yóò ní bẹ́ẹ̀ ní bí bá ti jà rẹ̀ ọlọ́pọ̀ máa sọ pé ihun tó sì tún kéré ju tó tún wí lọ a ti sọ fún ọ náà kó ń wá kọ má bà wọ náà òun náà sì ní kọ má bọ ohun pẹpẹ papọ̀ má wọ ọlọ́run nǹkan tó kéré ni ṣùgbọ́n ọkọ̀ jálẹ̀ níbi ni mo wọ ohun papọ̀ má wọ ọlọ́run àfa àgbà ìlú ọmọ sẹ́wọ̀n jù wọ́n sàlàyé fún wa pé tọ́ba ti sọ́kùn dàrú kì yá àmá yóò tàbí jà ánàmà yàwó mẹ́ìdè wọ́n lọ wọ iná ẹja nàmà wá láàtàbí òun náà àrífà zìmá iná ẹja nàmà yóò ní seventy thousand tí wọ́n fi tè é tí wọ́n fi sọ máa fún lìsì máa mi sẹ̀mí òun náà àìfà málàkẹ́ ni yẹ̀dùn lóhùn náà ha níbi okùn kọ̀ọ̀kan nínú àwọn okùn seventy thousand yìí àwọn màláìkà seventy seventy thousand ló dì ọ̀ma títí tí ọ̀rọ̀ lẹ́yìn kí èsì ọ̀rọ̀ iná tó kéré tí wọ́n lọ wọ̀ wá orílẹ̀ tọ́lọ̀ ọmọ ọba ìjọlá ti sì lájọ́ ìjọ́nà ó jẹ́ kí àwọn olùwọ̀n tí wọ́n sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà kìí ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dà iná ti wà àlùjẹ́nà kìí ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dà ó ti wà ṣẹba ní àmọ́ àlùjẹ́nà làdébí adámọ́ wà tẹ́lẹ̀ kó tó wó ilé ayé ṣẹba wà ní àmọ́ kí ọlọ́run bá ara sàlẹ̀ kí ọlọ́ngbà tó rẹ́ sẹ́fẹ̀ ànẹ́bí sọ̀rọ̀ lọ́rùn alẹ́ ìwọ̀sọ́tà ó fi iná hàn ọkọ̀ àlùjẹ́nà hàn á ó di ọjọ́ pé kó yé wa ká má bàtà ju pé èsì tí wọ́n sẹ̀ dá lájọ́ wọ́n ti fi àwọn màláìkà lọ pẹ̀lú ipa pé kí wọ́n máa sọ títí ó fi dìjọ́ táwọn èèyàn wọ bẹ̀. bàbá wa ń dijọ́ náà orílẹ̀ sọ́wọ́n bàbá lẹ́fẹ̀ẹ́ látọ̀ ti ṣèdájọ́ bẹ́ẹ̀ balẹ̀ áwùdí wọn sàmà wa báyàtọ̀ orílẹ̀ sáyẹn àti ẹjọ́ ń lò yìí àti sẹ́mẹ̀ yìí gẹ́gẹ́ bọ́lá ọba sọ fanu sọ́kìlà sí yá orílẹ̀ yìí wọ́n wọ ilé ẹjọ́ sinẹ́mọ̀ wa tí àdébíwá Muhammad sahara àlùsá sọ fún wa pé ó kún seventy thousand ni wọ́n fi so iná yìí ibi tó tóbi dé ibi tó wúwo dé Ọ màláìkà ṣe nípọn tó níbi okùn kọ̀ọ̀kan màláìkà seventy seventy thousand ìní ẹ̀ ló jùlọ lọ wọ ilẹ̀ ìyá mẹ́mọ̀ wá nínú sáré lè fún wa ní káàdé ìbánu síra kẹta àkórí àwọn àlẹ́bí wa Muhammad sọlọ́tà kan ti wa la jẹ́ mùsùlùmí ìtakò sọ́dọ̀

ìjọ àwọn dún nínú sọ́yìn muslim ní àdíjì two thousand eight hundred and forty four wọ́n wá ní àlẹ́bíà muhammad sallallahu alaihi máa ha àdá ẹ̀yìn sábẹ́ mi ìjẹ́ mọ tó dùn kù ṣẹ́ mọ́ ó ná àwọn o ọmọ tó dùn yá ó ń òkúta Rúbì yàbí ìsì náà, wọ́n jù sínú náà, wọ́n tún tẹ̀lé ìrìnà ọ̀rí ìfà láti sẹ́wọ́n ti yẹ sẹ́yìn ni wọ́n ti jù sínú náà. Wọ́n lè mọ bí iná ẹjẹ́ àtẹ́mọ̀ tún ṣe ti tó, àdíjì tó fi sọ fún wa. Bàbá ti ẹ̀fẹ́ mọ̀ bẹ́ẹ̀rẹ̀ pé iná ẹjẹ́ ànámà, iná ẹjẹ́ ànámà, bóun ní ho ẹbí sí, bóun ló ṣe jù sí sáàdẹ̀ tó. Àdíjì yóò jòyè wa kí nípa pé iná yìí wọ́n ju òkúta síbẹ̀ láti dẹ́wọ́ kí yí ẹ̀ sẹ́yìn ọ̀hún wáyé àwọn ìsìn náà rìn àì àdébí wọn sọ pé òun lọ́sẹ̀ lọ́sẹ̀ dùnú náà bíi lọ́sẹ̀ wọnú náà ní ti ẹ̀ o téèyàn bá ju òkúta sínú kànga báyìí òkú kànga òun ó jì tó nígbà tá a bá fi rí ten seconds òkúta ní o dé ìsàlẹ̀ kànga náà.

tí wọ́n ti ju òkúta yìí sínú náà oúnjẹ náà bá wà ń bẹ níláyé nígbà náà iná ìlòkúta yìí dùn na sínú nígbà náà àlẹ́bí àwọn amọ́sálà àlọ́sọ́là ó ní kókúta sẹ́ni òbí àfi bí ìfì náà tún tún sẹ̀mí iná parí ìfà wọ́n ti jù sínú ní ọdún sẹ́yìn ní ọkọ̀ ọ̀sẹ̀sẹ̀ wọnú jìdòjìdò inú ná tí ò ní lọ wájú mọ́ ọ̀sẹ̀ lónú ná gbé ní ìsinmi o àfa mùsùlùmí ló gbà jésù náà wà bẹ́ẹ̀ bá sọ ní àdéhùn two thousand eight hundred and forty four nínú ìhun tá a gbọ́dọ̀ gbàgbọ́ ni nípa alẹ́ jáde náà bákan náà àfa wa sámúrà ọmọ júndò ó ní mò ń gbọ́ lọ́dọ̀ àlẹ́bíà muhammadu alayhi wa sallam nípa pé nínú mi ni ìgbẹ́ àwọn tó yẹ pé yọ wọ náà wọlẹ̀ àwọn tó yẹ ilé ó mú wọn dípò kó tẹ àwọn méjèèjì ìgbẹ́ wọn àwọn tí ilé ó mú tó fún wọn méjèèjì ìgbẹ́ wọn àwọn tí ilé ó mú dé ọrùn wọn títí ìgbẹ́ wọn àwọn tí ilé ó mú tí ó mú dẹ́dẹ́dẹ́ tí ó mú dẹ́dẹ́dẹ́ tó ti pé ilé ọ̀tayọ orí wọn àwọn lè máa wò nípa pé gbogbo ìní inye ìní òkun ìní yi yìí ni wọ́n ní wọ́n ju òkúta yìí lọ́dún tí àwọn adébí tó dé yìí àwọn àdìsí tí ń bọ̀ lẹ́yìn oúnjẹ oyé wa nípa pé kìí ṣe bọ́dì tí àwọn tí ó tu wọn ní ó tu wọn náà ilé ẹ̀ ní bọ́dì ṣe ọba dá yìí ọlọ́run bó tu bọ́dì náà ẹ̀dá ni o nídìí ẹ̀dùn àdá ó lè ṣùgbọ́n náà bó otu bọ́dì yẹn yóò tún dá yóò tún dá dáadáa kí ni ó lè rí nǹkan kí ni ó lè rí nǹkan ó lè rí nǹkan wọ́n lè fi náà dáadáa gẹ́gẹ́ bí bí wa Muhammad sallallahu alaihi wa sallam fún wa bọ́lá án ah! nípa pé èèyàn àtàwọn náà fi kó wọ́n máa fi kó nínú àti sàfà bá Muhammad iná àtàlùjẹ́nà wọ́n ń ṣe fanfà láàrin ara wọn ọlọ́tínà iná wa sọ báyìí pé òwò tí ń tóbi ní mùtàkàbìrì iná wọlé mùtàjàbìrì àwọn tó wọnú tèmi ibi ń pàtàkì ara rẹ̀ iná ń pàtàkì láìsí ara rẹ̀ lọ́dọ̀ àlùjẹ́nà ó ní pé àwọn tó wọnú tèmi òun náà làwọn tó iná ń sọ nípa wọn pé àwọn tó yẹ pé wọ́n wọ ọ̀dọ̀ òun tó wọ́n jẹ́nìkan tí wọ́n wọ ẹ̀kọ́ ọmú wọn òun náà làwọn olùṣe mọ́tòmọ́tò àtàwọn olùṣègbéraga ọ̀pá ọlọ́sìn jẹ́nìyà àjẹ́nà náà wá pọ̀ ó ní pé fàmáàlì láyẹ̀jẹ̀ kúlù ní ilà tó àpá kí ni àwa sèmi tẹni tó wọ́dọ̀ sèmi àtàwọn ọ̀lẹ́ èèyàn ọ̀lẹ́ ọ̀sákótó hàn àtàwọn tó ṣe pé wọn jẹ́ kẹkẹ láyé wà á jù zù hàn àtàwọn tó ṣe pé èèyàn tó pé wọn lákà fún àwọn èèyàn lákà fún wọn àwọn ni wọn wọ ọdẹ ní àlùjànnà bàbá ọlọ́run lè jẹnà ọlọ́run bó wa máa sọ fáàlì jẹnà báyìí pé àǹtí rahmati ìrẹ àlùjànnà ní mi alihamu bíkì mani àṣàrù mi ní ìbàdí ìmọ̀ gbogbo ẹni bá wù mí nínú àwọn ẹrú sí mi náà bó máa sọ ìrẹ́ ni ìyà ìyà mi tí mo dá ò á ti bù bí kì mọ̀nà àṣà omi ní ìbáni yìí máa fi ọjẹ gbogbo ẹni ó bá wù mí nínú àwọn ẹrúsìn mi wọ̀lẹ̀kúlẹ̀ wa ìdàtí mi ń pọ́n mílì Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ ni mọ́lọ́wọ́n bá sọ báyìí pé ọ̀pọ̀ kan nù yín iná ló ní àwọn a náà ṣùgbọ́n iná rẹ̀ fàlà o gbogbo báyìí rọrùn àkóso tó iná ọ̀mà ní kùn iná ọ̀mà ní kùn iná ọ̀mà ní kùn ọ̀yáda òun bá dáa máa wà lẹ́yìn à tí sọ́nà bó ti gbé ẹsẹ̀ rẹ̀ lórí iná nínú àwọn àdìsọ́kẹ̀ta tó ń bì àwọn olùmọ̀ ń ta bá ti dé rí yìí a gbọ́dọ̀ gbẹ́sẹ̀ táwa sọ pé a máa fẹnu a máa bá ti fẹnu sọ máa fara لئلا يتوهم المتوهم أن رجلنا كرجل الله سبحانه kẹ́ni tí ó bá máa lérò mọ́ máa lérò pé tẹ́sẹ̀ wa bá ti gbé yẹn bẹ́ẹ̀ náà ọlọ́run bó ti gbé rárá o a gbọ́dọ̀ ẹnu náà láì wí ọlọ́run bó fi gbé wá gbé ẹsẹ̀ rẹ̀ lórí iná iná máa wá sọ báyìí pé pọ́pọ̀ pọ́pọ̀ ó tó ó ti tó ó ti

àwọn ọ̀rẹ́ wa láti wọ́n bá wọ̀ ọlọ́wọ́n ọba àdàbí wa Muhammad sallallahu alaihi wa sallam òun ní sọ nípa nẹ́kú wa kò sínú tíra kẹkẹ tá a ti bá yẹn pé kò sínú ìwé kẹkẹ tá a ti bá pòfẹ́sọ̀ òun báyìí ó kéré rè ó pé tó tó bá pé pé pé pé kò lè pé débi pé wọ́n á sọ nípa aná tí ó rí sọ tó tó Muhammad sallallahu alaihi wa sallam sọ nípa nẹ́kú wa tó bá sọ irọ́ ní ọ̀pá àti tó bá jí gbé ọ̀rọ̀ àdàbí Muhammad sallallahu alaihi bẹ́ẹ̀ ni kò sínú ẹ̀sìn kẹkẹ tẹ́ ti bá

àtàwọn àbìjẹ̀nú tí wọ́n sá máa sọ wọ́n sínú nẹ́jà náà wọ́n máa sọ wọ́n sí wọ́n máa sọ wọ́n sí ìhun tí ní ọmọ àsọ náà ni pé alimi mazid alimi mazid alimi mazid sótúnṣẹ́kù sótúnṣẹ́kù sótúnṣẹ́kù àtà àyàtọ̀ ọ̀rọ̀pọ̀lẹ̀ yìí sáfẹ́ bí àpádà mọ́ o tí ìjọ náà bọ́ balẹ̀ kẹ́ báyìí ni wọ́n ṣe jẹ́ nìkan pé yóò súnkì mọ́ra wọn àtàkó iná àwọn àtọ́bá ìpè pọ́tò pọ́tò ó ti tó ti tó ìsìláṣẹ pẹ̀lú agbára rẹ ọlọ́run ọba ọ̀kábámì àti àpọ́nlé rẹ ọlọ́run wọ̀lá ẹ̀zá ló fi ti fásilọ́n àtà ọlọ́run ọba ti dá wọn kẹfàdù jẹ́ náà kọ́dà nínú táwọn náà mọ̀ ni pé àwọn ìyàwó ẹlẹ́yinjẹ́ ẹgẹ́ wọn bẹ lọ́hùn táwọn wálé ayé rí gbogbo obìnrin tí bá ń fìtí ní ọkọ rẹ̀ lórílẹ̀ èyí pẹ̀ iná ni wọ́n máa sọ fún látinú já látinú àlùjẹ́nà pé láàtúndì ọ̀tẹ́lẹ̀kẹ̀lá wọ́n ní ọkọ wa lára ọlọ́run ọba ọkọ̀ ọjà o yóò ṣe kó ayé òfà rí kọ́fì ọ̀fẹ́ ya tọkọ wọn yà ọ tí wọn wá bá wa ní inú àlùjánnà àwọn yìí ti ń bẹ́ńbẹ́ àwọn ẹlẹ́yin jẹ́ ẹgẹ́ tọ́lọ́wọ́n bá dá sọ́hùn ìyẹn bá àlùjánnà ọlọ́run kó ṣe é lọ́wọ́ fún wa wọ̀nyí sí náà wọn mú fàtìlọ́ àlùjánnà ọlọ́run ọba ọba àlejò ọlá ọ dá wọn yẹn síbẹ̀ ó fi fàjùlọ fàlùjánnà ni torí àwọn tó yẹ pé yọ wọ bẹ̀ ọlọ́run já wà àlùjánnà náà ọ̀rọ̀ iná ọ̀rọ̀ mi àfa àbúlá ìbùnà wọn mọ́ olóńtí ọlọ́run bá ti kà sọ̀rọ̀ àmì ọ̀sọ́rọ̀ pé ìdàtọ́ra alùjẹ́nà ti làlùjẹ́nà táwọn ará alùjẹ́nà bá ti làlùjẹ́nà ta wọ̀tọ́ra alùnárinà náà táwọn ará alẹ́ nínà ti lọ alẹ́ náà ó ti yàbí ni mọ́wù ikú tó pẹ́ wa lórílẹ̀ ayé tí e pé náà láàrí kẹ́yìn nínú ẹ̀bà wa mi ọ̀sẹ́ni kankan tí ò ní dákú mọ́ òun náà láàrí láàrí kẹ́yìn lórílẹ̀ ayé tí wọ́n ti gbẹ̀mí wọ́n wá mú ikú ìwà gangan nínú ẹgbà wa ni wọ́n sọ ikú yẹn wọ́n sọ dẹ̀dá tó ṣe pé wọ́n sọ di bí ẹrin àgbo láti àyújọ alàbá ẹni jẹ́nà ti wọ̀n náà wọ́n wá ti bá àárín àwọn tó wà jẹ́nà àti náà tó mú àyú ti bá wọ́n wá dùbú ẹ̀ wọ́n dùbú ikú gangan èyí sọ mọ́lákùlì mọ́ oṣù ikú gangan wọ́n dùbú ẹ̀ àdẹ́bí lọ sọ anígbàgbọ́ sí ẹni wọ́n bá nígbàgbọ́ sí là ń pè òun là ń pè ní kèfèrí tó mọ yunẹ́ẹ̀dì mọ̀nẹ́ẹ̀dì nàbí Muhammad sàálà sọ́sọ́ pé olùpèpè kan wà pèpè pé yá alal jannati la mauta ẹ̀yà ara alal janna kò sí kú mọ́ o ikú tó pa yín láti pa yìí yá alal nari la mauta ẹ̀yà ti wá ṣẹlẹ̀ ìlà fara ìlú àlékún dùnú ó tún lékún dùnú àwọn ará ẹ̀lá àlùjànnà inú wọn dùn sí pé kò sí kú mọ́ ibi ìfìdígbére ṣùgbọ́n wọ̀yẹ̀ dáadọ́ alùnárí hosùnà ìlà hosùnì yẹn ìbànújẹ́ oṣù lékún bànújẹ́ fáwọn ọ̀sẹ̀ ìfún wọn bá wọ náà lọ́jọ́ náà ọlọ́run dákun má jà bá wọn wọ bẹ̀ nínú kẹta lẹ́bí sọ fún wa nípa náà ni àtàlùjẹ́ náà àfa àbò rírọ̀ ọ́sàlàyé fún wa ọlọ́run bí Muhammad sallallahu alaihi wasallam sọ pé dírísù lè káfíìrù àwọn ẹ̀bùn lè káfíìrù èrìgì àyẹ́dí tó bá wọn náà

bàbá ti lọ nìkó tọba rókè àwáyé kò tó ṣe wúdò ṣùgbọ́n tọba dókè wáyé tọba ti rélé yẹn náà ọwá fi òkè ewu yẹn náà fi ṣàpèjúwe eyín òrìkì kọ̀ọ̀kan lórí ìgbà àwọn tó yẹ pé wọ́n bá wọná gẹ́gẹ́ bá nípa pé erigi erigo wà á rí báyìí ní gbogbo eyín wà á rí ni pé òkè òkè àwáyé tẹ́ni bá wá rí báyìí bó la hán òyì táwọn bá wá tún máa hán bó lè tẹ̀ méjèèjì òyì orí tó wá gbélé yìí tó gbé dó bó lórí gẹ́gẹ́ ṣe fẹ́ rí ara tó wá gbé àwọn nǹkan yìí dó gẹ́gẹ́ bó lára ṣe fẹ́ rí tó jẹ́ pé láàkáyé wò pé ṣùgbọ́n kí ni ó lè máa rí mu jó lọ́nà bó fi sọ ìdájì bẹ́ẹ̀ tó bá jẹ́ gbọdọ̀ kìyàmà wọ̀gílázù jíndì mọ̀sírọ̀ tutàlá jíndì yìí mọ̀sírọ̀ tutàlá àwọn tó bá wọná bọ́dì wọn kí wọn ìyẹn ni pé awọ ara wọn lásán bọ́dì wọn ṣe rí yóò tòun tó ṣe pé èèyàn máa rìn ín já láàrin ọjọ́ mẹ́ta kò ní rìn jájá o nínú ẹgbàá wa mi àfọ àgbóyọ sọ pé wọ́n bá ní àwọn fi bẹ́ẹ̀ lè káfíìrì sí náà èjìká méjèèjì àwọn tó jẹ́ kèfèrí nínú náà èjìká kẹ́ni sí èjìká kejì mọ̀ sí rọ́tún falásá ti àyíyá ọ̀dà gẹ́gẹ́ bíi kéèyàn sẹ́rìn àjò odidi ọjọ́ mẹ́ta odidi ọjọ́ mẹ́ta yẹn twenty four hours twenty four hours twenty four hours kọjá seventy two hours èrò kíbù lè mú sẹ́rìn ẹ̀ fún ẹni tẹ́ ẹ kọ́ mọ̀ nǹkan gùn ó sì yára gidi ẹni ọba gbá mọ́tò mú táà titun tó gbé e láàrin seventy two hours tí ò dúró bẹ́ẹ̀ lèèyàn ti máa ta ìdìká ọ̀tún sí ìdìká òsì àwọn tí ó wọ náà ẹni ọba nígbàgbọ́ ti là ń pè mùsùlùmí ẹni ọba sá ìgbàgbọ́ rẹ̀ òun là ń pè kéṣe rí lánàá ti fi fún wa lọ gbogbo àdìsí ń kà fún wa pátá àdìsí sọ pé Bukhari àti Muslim ni o tí ó tẹ̀lé ní fọ́ọ̀mù àti pẹ́tọ́ lálàáfíà àbí ọ̀là àlàáfíà Bukhari Muslim Muslim bàbá wọn méjèèjì bákan náà fún àbúrò ẹ̀ sọ fún wa ó ní pé ìnà gíga lọ jíjìn lè káàfin tìǹtẹ́yìn wa ọ̀gbà ìnà ìdẹ̀rọ à ẹ̀rí kí ìlàsán kí awọ ara àwọn kèfèrí awọ yẹn lásán awọ tó kún bọ́dì awọ lásán awọ tó ṣe pé ah, lórílẹ̀ ayé tí ọ̀jẹ̀ nkankan tí ebi tó bá ya mọ́ yẹn la kó tó nkankan àlebi Muhammad sallallahu alaihi wasallam ó ní bó ṣe fẹ̀ tó kó tó kẹrẹ ẹrẹ àwọn tí ó wọ náà ó tó ìgbọ̀n forty two ìgbọ̀n forty two wà ní nàìjíríà sàwù méjì tó kó fọ̀tẹ̀ èrìgì rẹ̀ wá tó kẹ̀ wúlù wà ní nàìjíríà sàwù ìjà ànà ààyè tí ó wà jókòó nínú náà jà nàmà tí nàìjíríà lẹ́mọ̀ ó ti máa jọ kámọ̀ àbáyìnà mọ́kàtà wọ́lì mọ̀dínẹ̀ta ó ṣe déédéé ààyè tí ń bẹ láàrin ìlú mọ́kà sí ìlú mọ̀dínà ìwọ náà sì gbọ́ ìrìn àjò fánàbí Muhammad sàálà sọlá ṣe láti ìlú mọ́kà lọ sí ìlú mọ̀dínà ọjọ́ tẹ ẹ ṣe kó tó di kó dé ìlú mọ̀dínà àwọn tẹ ẹ kó wọ́n ń ṣèrìn àjò lónìí tí wọ́n ń dé ìlú mọ̀dínà tí wọ́n padà sí ìlú mọ́kà bí wọ́n ṣe jẹ́ nìkan tẹ ẹ pé wọ́n rìnrìn àjò yìí ìrìn àjò bí wọ́n ṣe rìn bí wọ́n tó dọ̀hùn ọwọ́ ajẹ́ pé ààyè tó bá jókòó sí ààyè yẹn lásán ó tó tó ṣe pé láàrin ìlú mọ́ta sí ìlú mọ̀dínà bó ṣe sí bẹ́ẹ̀ láàyè yẹn ṣe rí àdàbí àwọn Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa anígbàgbọ́ sí inú ẹgbàá wa mi ó ní pé débi sóde káàtó ìyá ọmọ ní ìyá ọmọ mi sì tó kọ́ èrìgì àwọn tó yẹ kọjá tẹsẹ̀ ń jáwé láti kíá mọ̀ bí ó fẹ́ wúlù ni ó wà fáfíìlù hù iṣẹ́ rẹ̀ mísùn ní bàyìtọ́ wọ́n lọ́sẹ̀ ọ̀sẹ̀ déédéé òkè tó tá ń pè ní òkè bàyìtọ́ wọ́n lóhun náà tóbi gáà wọ̀mọ̀ kí ádùn mí nà ààyè tí ọ̀wá ṣe sí nínú náà mọ̀tírọ́tù tàlàáfì mísù dábàdà ó ṣe déédéé kéèyàn sí ìrìn àjò òdìdí ọjọ́ mẹ́ta eléyìí òun ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé fún wa nígbà tí ń sọ fún wa nínú ọ̀rọ̀ mi nípa àwọn wa Nabi Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àwọn tí wọ́n wọná àwọn náà làwọn tó ṣe pé olùṣègbéraga ni wọ́n jẹ́ wọn ò ní èèyàn ò ní jọ wọ́n lójú wọ́n máa fojú kéré àwọn èèyàn wọn ò sì ní mọ wọn ò sì ní mọ orí ọlọ́run àwọn èèyàn gangan àwọn tí wọ́n bára wọn nínú náà àdìsí tó fi jáde àdìsí àbá Muslim ní àdìsí two thousand eight hundred and fifty three. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يوم الدين حتى وقفوا لهم أتكتك النبي محمد صلى الله عليه وسلم ẹni tó fi pé ọlọ́run bọ́ ọba àdékè ọlá ó jẹ́ kí gbogbo nǹkan ó yé wa àwọn sàbẹ́ sọ́kọ̀ fún ó tó di kókó lórílẹ̀ ayé ń sọ fún ọ pé lábòtò tí mo jí sẹ́pẹ́ wọ́n sọ pé o jí sẹ́pẹ́

pẹ̀lú àdín tó gbádùn tó lọ́la bí àdín jẹ́ fi òṣè nínú sọ ìbùkọ́rí àti muslim a lè bá nígbàgbọ́ sí kó wà nínú ìgbàgbọ́ wa èyí tí àníbi àwọn Muhammad sàárà àlùsọ́lá tó sọ fáwọn sàábé rẹ̀ fáwọn sàábé sọ fáwọn sàábé yìí kí sáwọn náà fi dé gba àwọn sàábé bá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí o bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ jẹ́ nìkan tó ipá máa sáré bá àti ní wọná àníbi àwọn Muhammad sàárà àlùsọ́lá ọ̀sán àyè fún

yóò rí bóun ní ní yẹn gẹ̀ẹ́gẹ́ bóun ló ṣe rí àdẹ́bí ní pé ní yẹn dáàdù ṣùpọ̀ ó lè bá àlékún lọ́pẹ́ á ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o àti bó ṣe rí nì lórí afọlá tó ń gbà kọjá gbogbo àwọn tábà wà ní jẹ́nà ọlọ́run kó tèmi àjẹ nínú wọn orí afọlá yìí bá ṣe gbàbẹ̀ tó ẹni tó bá yára jù gbàbẹ̀ yóò sì túrí ẹ̀ ààrẹ náà

yóò tún lọ bá àwọn obìnrin nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé wá nípa rẹ̀ òun náà ni pé ẹ̀yin obìnrin tàtọ̀ dákúnà ẹ sì sàárà torí pé wọ́n fi náà ní mo ibà ilẹ̀ pọ̀ jù ń bẹ́ẹ̀ àwọn obìnrin bèèrè lọ́wọ́ àdébí Muhammad sàálà obìnrin káwọn tó jáwọn obìnrin wa àwọn tó jáwọn ìyá wa wọn àti wa wọn ẹ̀gbọ́n wa wọn àbúrò wa tí wọ́n lè jẹ́ nìkan tó yẹ pé wọ́n sì tún fi múra sí wọ́n lè fi la etí wọn lẹ̀ wọ́n fi sá fáwọn ọmọ wọ̀ ní ọlọ́run torí pé níjọ́ náà àwọn sàábé lóbìnrin gbogbo bí wọ́n ṣe gbọ́ wà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe sàárà ní ní ibi níjọ́ náà ẹni ó níyẹ tí ọkọ̀ yẹ fi rẹ̀ ẹni ó kó séèlì sọ́run ọkọ̀ séèlì náà níjọ́ náà ẹni ó fi ẹ̀gbà tẹ́tẹ́ ọkọ̀ ẹgbà ẹ̀tẹ́ rẹ̀ ẹni ó fi òkà sọ́wọ́ níṣẹ́ lọ́gbọ̀n òkà náà níjọ́ náà ẹni ó jẹ́ kóhùn filẹ̀ fẹ́ sínú rẹ̀

tó sì jẹ́ pé bí wọ́n ní kéèyàn wọná láàrin ọjọ́ kan lásán àmọ́ ń sàlàyé fún wa ó ṣe déédéé one thousand years nílé ayé ni o tí wọ́n bá ní kéèyàn wọ ní ọjọ́ kan péré níjọ́ ìgbìyànjú àdùkù yàrá ó ṣe déédéé one thousand nílé ayé tí wọ́n bá ní kéèyàn wọ ní ọ̀sẹ̀ kan seven days yóò ṣe déédéé ọjọ́ mélòó yóò ṣe déédéé seven thousand years nílé ayé tí wọ́n bá ní kéèyàn wọ inú náfọ́dídí oṣù kan kọ́ odidi ọdún kan kọ́ ẹni wọ́n bá wá fún lọ́dún mẹ́wàá bó ń jẹ́ ó ṣe jẹ́ ọdún mẹ́wàá times one thousand bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ yọ́ máa jẹ́ ten yọ́ máa jẹ́ hundred thousand years bẹ́ẹ̀ ni àwọn tó yẹ pé yọ wọ ní ọlọ́mọdé àbá wọ bẹ́ẹ̀ ń tẹ́jú kan mọ́jà àbá wọ bẹ́ẹ̀ ń tẹ́jú ayá ẹbí Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìdá sọ́jà tì ní mọ́rí àti kọ̀ǹtàhà tóbìnrin bá mójú tó ìrún wákàtí mọ́ra wọ rẹ̀ dáadáa ọ̀sán ọmọ ṣàhárọ̀ tó wàtọ́ àti ọmọrọ̀jọ̀ bílà tó sì tẹ̀lé àti ọkọ rẹ̀ bákan sọ ó sì sọ abẹ́ rẹ̀ obìnrin gbọ́mẹ́rẹ́ rìn dáadáa mójútó obìnrin ọmọ pé iṣẹ́ tó lọ́n gbé kọ́ wa lọ́rùn ò tẹ̀yìn ọkùnrin iṣẹ́ tó lọ́n gbé kọ́ wa lọ́rùn ò tẹ̀yìn ọkùnrin máa tẹ̀rẹ̀ ààrẹ jẹ bákan lórí kò sí yàtọ̀ ẹnu pé ọmọ lágbájá tó ti gbà wẹ̀ tó gbà wẹ̀ mọ́ndé ọ̀gbà láti jọ́ yìí yá gbà lọ́la yá gbà lọ́ní lọ́sẹ̀ tí ń bọ̀ yá gbà ọ̀gbà ti mọ́ndé yìí yá gbà ti tọ́sídé o ọwọ́ ọ̀pọ̀lẹ́lẹ́ yìí wà tí wọ́n máa rin ìyàwó rẹ̀ lọ́wọ́ dáadáa kó má bàa wọ́n ná torí pé àwọn ni wọ́n pọ̀ jù nínú nẹ́gàdẹ́ bá ìgbẹ́ bá nẹ́bí àwọn ọmọ sàálà kan ti sọ yóò máa di pé wọ́n máa wà lùjẹ́ náà nígbà tí wọ́n bá fi wọ́n máa wà ló jẹ́ ní àwọn obìnrin nígbà wọn bá gbọ́ rọmọdọ́nù wọn tó pẹ́ pérépé yàtọ̀ táwọn tó yẹ kó wọ́n máa béèrè bí rọmọdọ́nù ṣe ń bọ̀ wáyìí ẹ dákun ẹni tí ọba gbá ẹ rọmọdọ́nù èsì rọmọdọ́nù mi ní pọ̀ yìí kò sì lè gbà á mọ́ fún oní òṣèṣe àwọn ìbéèrè yẹn lọ́wọ́ àwọn obìnrin ló kú sí rẹpẹtẹ wọ́n máa béèrè irú béèrè yẹn gbọ́n sánẹ́bí sọ ìdàtọ́ ìdàtọ́ ìdàtọ́ ah! ìmọ̀rẹ́ ó sì gba àwọn rọmọdọ́ọ̀nù ẹ̀ tó pé pérépéré èyí tó dín ọgbà padà lójú ẹsẹ̀ ó yàtọ̀ táwọn tó yẹ pé yọ́ máa fi lọ́ra yọ́ máa fi lọ́ra yọ́ máa wá sọ̀rọ̀ pé ọ̀sà mú mi ní ẹ̀yìn lè gbá ní èmi tọ́sà mú ilé kankan mẹ́tàlá ń bẹ lọ́rùn mi mẹ́tàdínlógún ń bẹ lọ́rùn mi ogún àti méjì ń bẹ lọ́rùn mi látọ̀dún tọ́ lọ orí ìgbà kéèdà ti kọ yìí àdébì ní gbogbo ọba kírun wákàtí mọ́ra àwọn dáadáa tó gba oṣù ọmọdọ́ọ̀nù rẹ tó pé pérépéré wà á tọ́ àti amúra sàwùjíà tó sì tẹ̀lé àti ọkọ rẹ̀ ọ̀njà láìpẹ́ yẹn òwò tó jóbìnrin bá tẹ̀lé àti ọkọ rẹ̀ ìwọ̀n tọkọ rẹ̀ bá bọ̀ fẹ́ iná ìyẹn ọba fẹ́ o ọ̀dọ̀ ọkọ rẹ̀ làlùjẹ́nà rẹ̀ wà àdébìnrin arábìnrin tẹ níjọ́ka ó ní pé arábìnrin yìí bó o ní ṣe sí lọ́dọ̀ ọkọ rẹ̀ arábìnrin sọ pé dáadáa ni dáadáa ni ìgbésí ọkọ rẹ náà lọ gbà wà lùjẹ́nà o ọkọ rẹ làlùjẹ́nà rẹ wà nínú rẹ sì wà méjèèjì ni o ló fi wáyé pé obìnrin má tẹ́ra rẹ jẹ́ tó fẹ́ gbé gbà ọlọ́run ti yẹn mọ́ ti yẹn mọ́ òun náà lọ́ máa mánéèjì tó bá fẹ́ wà lùjẹ́nà ọlọ́run tó bá fẹ́ wọbẹ̀ o lè máa ṣèyí owó ọ̀ tó bá fẹ́ wà lùjẹ́nà tó o fẹ́ nìkan fọ́ tẹ̀ láti ọkọ rẹ pápá jùlọ yapa àti ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin wá ní pé wọ́n sọ abẹ́ rẹ̀ ibi tí wàhálà wá wà ní láàbìlà àìlọ́lá ọ̀pọ̀lọpọ̀ obì obì ilé ilé ẹni ọ̀ṣọ́ abẹ́ wọn mọ́ lónìí lójú ọjọ́ pé ọjọ́ ìgbéjà lè fi ẹmọ bá débi fi sọ fáwọn wọn pọ̀ jù nú nẹ́ńtò tọ́ sọ́jà pariwo tún òdodo lọ́wọ́ àdébí o òdodo lọ́wọ́ àdébí o mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú ń ṣẹlẹ̀ láwùjọ ló fi jẹ́ pé wọ́n sọ ní ìṣẹ́wà àti ẹ̀kú ọba níyàwó kan tó níyàwó méjì lórí ojúṣe rẹ bọ̀ ọ̀gbọ́dọ̀ fi ṣàwàdà rárá òun náà ni mímọ adọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ mọ́ èyí fi ṣàwàdà rárá ọmọ bàá kó gbẹgbẹ́lé ọmọ bàá jó ṣeré ikú wájú ọlọ́ọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí ló jẹ́ pé wọ́n ń ṣàgbèrè àwọn náà ń sunkún rẹ̀ ṣùgbọ́n wọ́n ń banú jẹ́ pé àwọn ọ̀tá déédé ṣe é bẹ́ẹ̀ àwọn ọkọ àwọn ni àwọn ọ̀tí ẹ̀kẹ́kẹ́ mọ̀ fún orí táwọn rò mọ̀ àwọn ẹlẹ́sẹ̀ pẹ́pẹ́yẹ ni wọ́n ń rí tiwọn ló ń ta àwọn ẹni àwọn olójú fóòkì àwọn olójú fáńtẹ̀ẹ̀sẹ̀ fóòkì ni wọ́n rójú ni wọ́n ráyè tí wọ́n ń tà àwọn ọ̀jẹ́ nǹkan kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ ọkùnrin ṣe rí lò ọba ló bíi mẹ́rin bo ló bíi mẹ́ta bo ló bíi méjì kéde pé ọmọ fi gbẹ̀yìn lásán ọmọ aroko wọn ni o ọlọ́run bá kẹ́ni mọ́ sọ pé nìta òkọ́ àròtò lápọ̀ àwọn ìyàwó yín oko yín ni wọ́n jẹ́ fáàtò àrùpapọ̀ ṣe wù ẹ̀rọ dáadáa ẹ̀rọ kọ́ máa túmọ̀ rẹ̀ nu ẹ̀rù dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lónìí iná ló jẹ́ pé àyàtá gbègbè yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ṣe rí ikú wájú ọlọ́run gbogbo ìgbádùn tó yẹ kó fún ọkọ rẹ̀ ẹni ẹlẹ́ni lọ fún ta yóò tún máa sọ fẹ́ni ẹlẹ́ni pé bóò ni ṣe ń gbádùn ẹ̀ ṣe ń tún máa gbé e bọ̀ ṣùgbọ́n kan nínú ilé ìwọ̀tọ̀ ọjọ́ kan náà ò rí ti ẹ̀rọ bọ́bá náà ti ọ ó ní òṣèlú òtí ẹ̀ nílà káyè wọ́n wá bọ́ orí wọ́n ṣe jẹ́ wọ́n ṣe mú fi à irọ́ o lórí ìpínlẹ̀ mórí ẹ̀fẹ́ra wa àkọ́kọ́ rẹ̀ gẹ́ gánu wọ́n ní oníbùkátà sí ọkọ̀ ọ̀dà lóhùn kí wọ́n ní oníbùkátà sí kí wọ́n ní ọ̀dà kí wọ́n obìnrin ní ọ̀dà lóhùn eléyìí a gbọ́dọ̀ mójútó dáadáa àdébí wa Muhammad sallá sọ sọ pé òbí kú ni àhàjẹ́fọ́ ọ̀dà pọ̀ á gba sàárà á gbaládá lórí ẹ̀ sàárà náà jẹ́ fún wa ẹ̀dọ́kùnrin jẹ́ mójútó afúrúsẹ̀lẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti lọ gbọ́mọ àlè wá ní padà ń gbọ́mọ ọ̀pàpọ̀sùn àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wà padà ń sẹlẹ̀ àìmọye àjálù padà ń hẹ́ ọ́bí ní ilé mà padà tí èsì ti ní ìdí wáyé tí ni ẹlòmíì ti padà ó ti padà àti yóò sọ̀rọ̀ na tó wọ́n kọ́ ní wọ́n ní mẹ́rin bẹ́ o méjì yìí ọ̀tọ̀ ń bàbá wọn o bàbá wọn o ọba jẹ́ máa lọ ọ̀dọ̀ wọn ọba jẹ́ máa lọ ọ̀dọ̀ bàbá eléyìí tọ́ba fi mí lẹ̀ rẹ̀ wá wa yìí ká lè bá ọlọ́run rọrùn tọ́ba a máa sọ nípa ọ̀rọ̀ àlùjẹ́nà ọlọ́run kò wọ́n lè bá àṣojú kòkòrò rẹ̀ láti wọ̀ rẹ̀ abẹ́ náà ọlọ́dà kò má jẹ́ àwọn náà o ọlọ́run má ṣe èmi àti ẹ̀yin nínú ẹni tí wọ ní ọlọ́run ọlọ́run má ṣe èmi àti ẹ̀yin nínú ẹni tọ́lọ́run bó bínú sí ọlọ́run má ṣe èmi àti ẹ̀yin nínú ẹni tí yóò rí ọlọ́run ṣe èmi àti ẹ̀yin ní ojú rere ọlọ́run o kọ́lọ́n kó ṣe èmi àti ẹ̀yin náà tí òbí ṣe ṣe òwájú ọlọ́run wọ́n bá náà ṣe lè fi lè nà